and then some pieces of information and quality ìgbòho ọgbọ. Àkọ́kọ́ ni pé ní ìbámu pẹ̀lú ohun tí aláṣẹ ìlú gbogbo Nàìjíríà tó jáde lánàá ìyẹn ni ṣèlúbọ́ọ̀mù ìlú ṣèlúbọ́ọ̀mù kókókó tó tún jẹ́ wọ́n tún jẹ́ pẹ̀lú ìdẹ́gbẹ́rẹ́ àwọn Nàìjíríà Supreme Council of Nigeria. nípa àwọn pẹ̀lú ohun tí wọ́n gbé jáde láti gbogbo ìlú tí àwọn aláṣẹ ẹ̀bẹ̀ tí wọ́n bá ti rí pé ibi tó ní ìgbé à yóò ní ibi ká dènà fún àkójọ ogun tó ń dàkójọ kódò òfin má àkójọ ní tó bá débẹ̀ èdè bẹ́ẹ̀ ń ta ìwọ̀n bẹ́ẹ̀ ní wàtá tó dé màlúù lọ mọ́tà pàṣẹ ìlú wa ẹgbẹ́ ká gbọ́ ìdáàmú wáyé ẹnìkan pé ẹnìkan máa wá kẹrun àbí wọ́n lé àwọn èèyàn kó mọ́sálásí àmọ́ tí ń yóò dodo ọ̀rọ̀ ni pé àrùn kòbí fáírọ́ọ̀sì kòbí one nine yìí ó tètè ràn ká níbi táwọn èèyàn bá pọ̀ eléyìí ti kú lọ́rọ̀ fẹ́ọ́rù lásán ó ti nílùú tó ti sàn méjì lọ ní gbogbo àgbáyé torí náà ẹ dákun pé kọ́ kálukú ó fara balẹ̀ láti máa múra sí ibẹ̀ lọ́wọ́ sọ́nà tó kó yẹ ìṣẹ̀lẹ̀ wa àbẹ́ẹ̀rí níjọ́ tí àwọn aláṣẹ yìí ká wà ní ìlú náà wọ́n bá láwọn wo situation wa nílọrin bíi ní Kwara náà pé ó ní ìdíkà yẹra fún àkójọ pẹ̀lú òkú ọlọ́run níbàámu pẹ̀lú ohun tí aláṣẹ rẹ̀ sì ní nàìjíríà sọ àwọn ọmọ òṣèlè àmọ́ kò tún ìṣòlẹ̀ ẹ̀ẹ́kejì òun ni pé bí nǹkan báyìí bá ṣẹlẹ̀ aburú ni àwa rí sí àmọ́ lọ́nà mi òòrè. lára orin tí máa ń bẹ́ẹ̀ dúró àdáwò báyìí òun ni pé yóò ta ọ̀ka lùkù bí gbogbo ìjọra ẹni lójú ọmọ àtẹ́lẹ̀ ádámà àríwá àti máa. báyọ̀ yìí kò tó nǹkan kan ń bẹ láàrin ìyá àtiwọ́ ó kéré débi pé kò ṣe fojú rí ni wọ́n ń dààmú gbogbo ayé àtàlágbára ọ̀lẹ́ àtẹnudẹ́ ọgbà kọ́lọ́ọ̀nù bẹ ọlọ́run fẹ́ra rẹ̀ kan gbogbo wa torí náà nínú àǹfààní tí máa ń bẹ ìlú àtẹwò báyìí ìwọ náà lera rẹ wò kí ló ń ṣe kọ́lọ́ọ̀nù ọ̀fẹ́ ọmọ anabi adama ìkọjá àná wa pọ̀ ọ̀nà àná àbí ìkọjá ìjọra ẹni lójú wa pọ̀ ọlọ́run ara virus ọmọ ogun tí tó kéré tí èèyàn ò lè mọ̀ bọ́ bá tẹ ọgọ́rùn-ún rẹ̀ mẹ́lẹ̀ kan ọlọ́wọ́ ada gbogbo ayé àtàlágbára ìtúpá pa ọ̀dà ọgbà lùkùsì bá ti bo àwọn tí kì wá mọ́ nílùú èkó gbogbo ilé ọtí dá gbogbo ilé igbó èèyàn kọ́dà àwọn ọ̀gá bọ́ọ̀lù tí ò ní jọ wá kẹ́hùn lásìkò ọbẹ̀ jọ bí ẹ̀ nínú ẹ̀ ọlọ́run ọlọ́run ọ̀pọ̀ àkéèkì gbogbo wa ni gbogbo ń tàbí ìṣe yóò lọ́rùn tẹ́lẹ̀ náà ọwọ́ ara ọmọ ogun kékeré bẹ́ẹ̀ lọ́wọ́ tó tó pè látàrí ìdájọ́ mùsùlùmí ní pàtàkì àwa gbọ́dọ̀ understand rẹ̀ dákìlá báwọn ní ọ̀rá jíjí ìgbọ́ yóò fi náà. ó fi ọ̀dọ́ máa ń jà náà àwọn àtẹ̀lẹ́ pé lórúkọ ìtọ́jú náà mọ́tò mọ́ ọdún lòfin ológun ta. àtàlẹ̀ ìyá ẹ̀fẹ̀ ó tàbí ẹ̀fẹ̀ lẹ́yìn agbára ọlọ́run àmà ń bìí àti bí ìgbà tí ò sọ lọ́run nígbà tí o tó wa mú lórí náà ẹ̀dá ìlànà opportunity yẹra rẹ lórí náà yẹra rẹ gbogbo tí máa ṣẹlẹ̀ báyìí àánú ọlọ́run ni o ọlọ́run fi ó fi bí ìmáàmù ti wí nígbà tí yẹn jíyàn lé ẹgbẹ́nẹ́ta àtẹ̀jùrẹ́ yìí máa pọ̀ àtẹ̀jù ọmọ àmẹ́ta àgbà máa pọ̀ lórí náà eléyìí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta táwọn apàtì ìfi ara wa. sẹ́rí ṣètọ́ ní nínú tó dé yìí opportunity àti fẹ̀sìn bò òun ọlọ́run fẹ́ kí kọ súnmọ́ kọ padà kọ fẹ̀sẹ̀ lẹ̀ ṣètọ́ ní oṣù ìmọ̀ọ́n náà sì máa gbìyànjú àtijọ́ gbà pé òun ní lọ́nà báyìí o ní ti tójú bọ corona virus ní o. àwọn níbi agbègbè aláàbò wọn ní mufti ńláńlá ní ìmáàmù àgbà ní jẹnẹ ó ní ìjọba tó yé o káwọn ọmọ ọmọ mi ṣe ìgbóni pé wọn ní ọtí ọyà kòrónà àmọ́ àdúgbò lọ́dọ̀ náà ẹsẹ̀ kẹsẹ̀ èmi náà lọ náà àwọn tí ó gbé mi sẹ bàbá ìṣòro tí ń jẹ pé òun ò fi bẹ́ẹ̀ o àwọn ni wọn àwọn ti rí fatiwa wọn ọ̀rọ̀ wọn ń gbé àmọ́ ṣètọ́ nìyẹn oríṣiríṣi àwa tí àjọyìn náà bẹ̀rù sanitizer kọ́ seventy percent alcohol mùsùlùmí sì ń fi fọwọ́ àbẹ́rẹ́ pé kílẹ̀ ń wá wí. gbogbo tọ́ba ti kọ̀ǹtẹ́ẹ̀nì alcohol tọ́ba ti lé ní five percent ọtí nínú sẹ̀ríà gbogbo kọ́ńtẹ́ǹtì alcohol nínú oògùn ni nínú sanitizer ni nínú pàfúùmù ni tọ́ba ti lé ní five percent ó ti wà ní supplement especially ìdánlódì náà ní ethanol eh, eh, eh, alcohol tọ́yà tó fún ethanol gbogbo tí wọ́n ń tà fún yín wọ́n yẹ máa fi fọwọ́ yìí ó lè bá àwọn èèyàn lẹ́gbàá ní òkè. torí náà ẹ̀ka ẹlẹ́gbẹ̀ẹ́ tí àgbàjẹ ti ń sánú ọ̀rọ̀ ti ń lọ náà ọlọ́run ti ń bà wá àti kí àná ọ̀nì mọ́ mutí ọ̀nì mọ́ àlùkò ń gba ọ̀rọ̀ o ọlọ́run ti ìsọba tí ó nìyẹn ọmọ ànábi àdàmàdà ọbẹ̀ tàwájú ni lára àǹfààní pé ìlọ́lọ́run tó ní kí orí àwọn must we have alcohol in sanitizer kó tó ṣiṣẹ́ lórí ilé yọrọ àtẹlẹ ọ̀gbẹ́ ìjọba àdí wọn ti wá ronú nípìn kọ́dà ìjọba sọ fún mi ká tó kí símọ̀ pé òun ni lórí lẹ́sì kan pé kọ́dà sanitizer tí ò ní alcohol ọwọ́ àmọ́ ìfẹ̀sì na sanitizer ní alcohol àmọ́ tá a ń pàyẹ́ òun ní máa ń gbé ẹnu kòrónà ó lè ń nà يفرغون منه فإنه ملاقيه ẹni tó kú kòrónà kò ní kú gàmí. àfojú tẹ́lẹ̀lẹ́ àdáwò yìí o ọlọ́kọ́ mẹ́ta mú kó láyé àmọ́ àgbọ̀dọ̀ aláwọ̀ kéde tọ́ ní orí yìí o àtẹlópọ̀ tí ó tún gbà tí ó tún gbé wa jẹ̀dọ̀ sọlọ́ọ̀sì ọlọ́ọ̀lẹ́ tó bí lọ́nà mi o òbí wa nà ìdẹ̀kan kọ́ mọ ogun ọlọ́run o torí náà ẹ̀dá kan ẹ̀já kéde rẹ̀ fún gbogbo ayé ọgbọ́ gbogbo content alcohol nínú nǹkan tó bá ti lé ní five percent it has become intoxicating ó ti dọ̀tí tọ́lọ̀ ń pè ní rẹ̀ láti pé five percent ewu ìnana ọmọ wọn mẹ́tò wọn àǹtọ̀ wọn àṣìyàn rígí sóun mẹ́nu àmàlì ṣẹ̀tọ́ ní five percent ewu olúwa ní ẹ̀sìn rẹ̀ yìí kò fi amọ̀ mọ́ sí nìkan ọlọ́nkọ́ mọ́ ọ̀tọ̀ ẹjọ́ tó ti àgbà débi ìdìnnà òkú ọlọ́dẹ ìdìnnà kí ló ní wàlá sáfọ̀rọ̀ hù àti ìdìnnà má wùdẹ̀ sí ẹ̀sùn mọ́ láti sọ àyíká tọ́lọ̀ wo kí lọ sí fún wa tọ̀gbé lásẹ̀kẹ̀rà wò ó gbogbo ẹni tí ń kúṣe wúrú tukú tukú yẹn ọlọ́run kan ní amámọ̀tí ni kò fẹ́ amáfi fọwọ́ ọlọ́run yìí fún ọ pé fájísà ní wúwú lọ́wọ́ kùránì rẹ̀ dáadáa kí ni tó máa rẹ̀ jìnnà sí i totally avoid it ọlọ́run ní ló jìnnà sí nǹkan ọgbọ́n náà ló máa ń fọwọ́ ọlọ́run tiẹ̀ wá ṣe èmi ìlú ní àbúrò ni àmọ́ yóò máa di orí lọ́nà àgbòmí for many years lọ́mọ mùsùlùmí ti ń bá wọn lò láti láti ọ̀rọ̀ máa sọ̀rọ̀ ẹnìkan pèlè nítorí èké kódò òun ń tà òun ọ̀mà òun á rí báwọn yẹn ń tà wá fámásì wọn sàn ra wìjìwìjì bíi àkàrà gbóná mẹ ẹ bá wọn náà mú kan òun bá délé òun bá ta ló ń pé seventy percent ní alcohol ti mẹ lẹsẹ tí ó ti ti ní jọ ti mẹ ẹ bí seventy percent alcohol nínú nǹkan tí ọ̀nà jọ ti tí wọ́n á ní jọ ti jẹ náà ẹ dàpọ̀ ẹ̀dí á wá ọ̀tá méjì tí ò ní jọ lọ́rùn náà gbogbo àwọn ọdún dẹ̀ ń gbọ́ àwọn ibi àwọn gbẹ̀gbẹ̀ wọ́n ní yàrá yàrá ní táyà

haramu alhamdulilayi wọ́n ti ẹ̀sábìlìsì ní gbọ́dọ̀ wà mọ́ ìfẹ́sì tọ̀wọ́ ìwọ́n ló tóbi máa gbóyè nínú ẹ̀yọ ẹni àgọ́ọ̀lù ni wọ́n tà fún yín bóòtù ní owó sanitaria kò jáàmù tó ti pa ọ̀sẹ̀ lásán kò sí kíni kò sí fáírọ̀sì kò sí fáírọ̀sì kò jáàmù tí ò pa afẹ́ tajà tó ti fún ọ tọ́bi dàbí gbà pé gáàdì òsì nǹkan mi tó lè jẹ́ yá àti sanitaiza ọ̀sẹ̀ lásán ordinary lè tọ́ba ń fọwọ́ rẹ̀ ọlọ́run sì fẹ́ mùsùlùmí gbogbo kínní yẹ ń rán wa létí ni ẹ̀mí ló làwa ń fọwọ́ tiwa lójúmọ́ wọ́n ẹ̀jẹ̀ wá inú ẹ̀jẹ̀ ẹ̀ máa fọwọ́ ẹ̀ máa fọwọ́ ẹ̀mí ló làwa ń fọwọ́ tiwa torí náà ẹ̀ bá ọlọ́run ta wa ọ̀ àdánwò ọlọ́wọ́ bá wa kókó ọlọ́wọ́ bá wa yọ ìyá fi wa yọ síjú àdánwò wa yọ wá já wa ní olè padà kó mi àgbéré àti kọjá àlá wa ní ọlọ́pọ̀lọ́ sàrọ̀ fáínàlì àwọn àgbà alágbàáyé ń bẹnu èyí tí òkú ń ta òṣèlú jáde lánàá gbogbo ẹni tó bá dá lójú pé fẹ́rọ̀sì yìí ti dára fún un kọ́dà haramu ní kọ́ ọmọ wa mọ́sálásí òkú ẹ̀dá fẹ́ gbọ́ ẹni tí ó bá dá lóyún ìyá torí pé tí ọmọ náà nìkan tí ọlọ́jẹ́ wọn rí tírìtì ọ̀sán ìdúkọ́ wa ara mẹ́wàá fọ́nrán ọgọ́rùn-ún èèyàn mùsùlùmí ní mọ́sálásí òun náà ẹ̀jẹ̀ á gbọ́ ọ̀rọ̀ sáwọn olórí wa lẹ́nu gbogbo bí tí ọba yìí bí ìlé níbẹ̀ ẹ má jẹ́ abẹ́rù tí òsì bára wa o èyí lédè bíi má ti dín má má ti dín má nínú ọ̀run ní kwara o ọlọ́kọ́ mẹ́ta sọ́dọ̀ fẹ́ ọ̀rọ̀